Almighty God, you are so good, you are so kind. Almighty God, you are so good, you are so wonderful. Almighty God, you are so good, you are so kind. Almighty God, ẹ já lọ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore rẹ̀ fún àánú rẹ̀ lórí ayé wa. Ọlọ́run tí à ń képe tó sì ń fi ìyanu dá wa lóhùn. Ọlọ́run tí ò dojú àdúrà tiwa ọlọ́run tó ń fi ọwọ́ agbára rẹ̀ di ẹnì kọ̀ọ̀kan wa mú àdúrà ọpẹ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run tó pọ̀ nípa àti agbára adúpá yín lógo fọwọ́ agbára fọwọ́ àánú tẹ́ fi dìwà mú lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gbà yín wa adúgbò tó ló pé ẹ jẹ́ kó rí fún wa gẹ́gẹ́ bí àwọn ọ̀tá wa ṣe fẹ́ kó rí fún wa gbogbo ìtẹ́kété gbogbo àpàkàpà lórí wa lórí ọmọ lórí ọkọ lórí aya adúgbò tó ló pé yí dànù lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olùgbàlà yín wa olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun èmi yóò máa yín olúwa èmi yóò máa yín olúwa jésù lókè sátánì nílẹ̀ èmi yóò máa yín olúwa ẹja máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ olúwo ṣeun olúwo ṣeun fún àánú tí a rí gbà fún orí ọ̀fẹ́ tá a rí gbà lórí ọmọ lórí aya lórí ọkọ lórí ẹbí wa agbé ọ̀gá ọlọ́run ṣe yes adúgbò tó lópa ẹ̀jẹ̀ kó gún àwọn ènìyàn kan borí wa olúwa gbọ́ pẹ́ wa kàpá ilé máa sin dálé kapo sàfà jíde kapolia olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ pẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ pẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ pẹ́ wa ní gbogbo ọ̀nà gba ẹ̀yìn wa ọlọ́run tí ò já lásídẹ́ǹtì ara ọlọ́run tí ò já lásídẹ́ǹtì ẹ̀mí olúwa gbọ́ pẹ́ wa olúwa gba ẹ̀yìn wa gbogbo ètekéte gbogbo àbákàbá lórí ẹnì kọ̀ọ̀kan wa adúpẹ́ torípẹ́ jí dànù àlema sindale kapolima sinfo judea ní gbogbo ọ̀nà agbé ọ̀gá ní gbogbo ọ̀nà ayọ̀lógo olúwo ṣeun olúwo ṣeun ẹ̀mí mò ṣeun ẹ̀mí mò ṣe alágbára láyé àti lọ́run ṣe bàbá jésù gbọ́ pẹ́ wa bàbá jésù gba ẹ̀yìn wa bàbá jésù gbọ́ pẹ́ wa lórúkọ jésù kristi olúwa gba ẹ̀yìn wa olúwa gba ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gba ọpẹ́ wa lórúkọ jésù olúwa gba ẹ̀yìn wa bàbá o ṣeun ọmọ o ṣeun ẹ̀mí mo ṣe jésù kristi olúwa wa so a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ọlọ́run tọ́jú wa bàbá onítọ́jú ènìyàn sára rẹ̀ màrè o bàbá wa olùtọ́jú ènìyàn ẹja yìn bàbá sára rẹ̀ ẹ̀rẹ́ o alágbára bàbá wa olùtọ́jú ènìyàn sára rẹ̀ màrè o bàbá wa olùtọ́jú ènìyàn. sára rẹ̀ rèé ẹja dúpẹ́ ọlọ́run tó ń tọ́jú wa ọlọ́run tó ń bọ̀ wá ọlọ́run tí ò já tọrọ jẹ yes ọlọ́run tí ò já máa gbégbá bára pé ń bẹ kọ́ lórí àwa yìnyàn lógo bàbá ẹ ṣe jésù ẹ ṣe fún oore rẹ ṣe fún wa àdúpẹ́ pé. Pe ọlọ́run ṣe oore ńlá fún wa ọlọ́run tí ò já tọrọ jẹ ọlọ́run tí ò jórí wó gbàbọ̀dé gbogbo agbára kágbára tí àwọn ọ̀tá ń sà lórí iṣẹ́ wa ọlọ́run tó bàjẹ́ àdúrà ọpẹ́ lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù kàpáìlì máa síndí kàpọ́ọ̀lì àmà sẹ́ńfọ̀ jùdìà ọlọ́run tó ń tọ́jú wa olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun ẹ̀jẹ̀ á máa gbégbá báárà kiri ah olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun makoda le kapa le kusinde kapali masefojiri kapolia eyele kepedeli abasindale kaposafojiria gbogbo abọ́dàkágbà àti àwọn ọ̀tá ń sà sí wa tí wọ́n ń sà sí iṣẹ́ wa adúgbòtò nípa ẹ̀ bàjẹ́ lórúkọ jésù kristi ẹ̀ jẹ́ kí iṣẹ́ wo bàjẹ́ ẹ̀ jẹ́ kí ìrìn àjò wo dàrú lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa arúgbó tó ló pẹ́ ń tọ́jú wa arúgbó tó ló pẹ́ ọlọ́run pèsè fún wa lórúkọ jésù olúwo ṣeun gbọ́ ọpẹ́ wọlúwa gba ẹ̀yìn wọlúwa gbọ́ ọpẹ́ wọlúwa ẹ̀já rogun accident ẹ̀já rogun ìjàmbá ẹ̀já rogun àkóbá gbogbo ogun ẹjọ́ ẹ̀fàwé ẹjọ́ ya ẹ̀fàwé ogun ya ẹ̀fàwé ìbànújẹ́ ya lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa yálé má sindálé kapo sáfọ́ jìdìá eyélé kapa má s sakunde kete elia kasudalia olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa jésù kristi olúwa wa so a lọ síwájú ọlọ́run a lọ bẹ̀rẹ̀ sí ní tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ pé tó bá dé gbogbo ibi tá a ti kùnà kí jésù kó jọ kó dáríjì wá yes pé kó pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ tó bá dé gbogbo ẹ̀ṣẹ̀ tí sátánì gan lè kà sí wa lọ́rùn ẹjẹ́ abẹ lọ́run pé kọ́lọ́run kó pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ kó fa ìwé ẹ̀ṣẹ̀ wa yẹ àdúrà lórúkọ jésù bàbá àwa síwájú wọ ọlọ́run tó bá dé gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ tí ó lè dènà àdúrà wa olúwa dáríjì wa olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ẹnì kọ̀ọ̀kan wa járe ànúgbà ẹnì kọ̀ọ̀kan wa járe ànúgbà járe ànúgbà járe ànúgbà olúwa fà wọ́n ẹ̀ṣẹ̀ wa ya olúwa fà wọ́n ẹ̀ṣẹ̀ wa ya agbára ẹ̀jẹ̀ ètò ìtasílẹ̀ lórókè kábàárì ẹ fi wẹ̀ wá ẹ̀jẹ̀ jésù kó wẹ̀ wá ẹ̀jẹ̀ jésù kó wẹ̀ wá jésù wẹ̀ wá jésù sọ wá di mímọ́ olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ olúwa fà wọ́n ẹ̀ṣẹ̀ wa ya nínú ìpẹ́jọ́ pàdúrà yìí ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ jésù olúwa dárí àánú gbà jésù olúwa wá agbàdúrà sọ fún ọ bí kọlọ́run kó wá wọ̀ wá lágbára agbára tó borí ẹ̀ṣẹ̀ yes agbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ so pé kọlọ́run kó gbé ọ̀wá kó ìdí ẹ̀ṣẹ̀ tó dé ẹnìkọ̀ọ̀kan wá kọlọ́run kó já àdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù bàbá a bèrè fún agbára agbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ agbára tó borí ẹ̀ṣẹ̀ lórúkọ jésù kristi olúwa gbé ọ̀wá agbára tó agbára tó borí ẹ̀ṣẹ̀ aleka paside kapole masafa jere kapolia bí wọ́n wá déyìí sá bí wọ́n wá déyìí sá bí wọ́n mi lágbára wọ́n mi lágbára ẹnì kọ̀ọ̀kan wá bí wàá wọ̀ bí wàá wọ̀ agbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ lórúkọ jésù olúwa bí wọ́n wá olúwa sọ wá di òkú sí ẹ̀ṣẹ̀ olúwa sọ wá di òkú sí ẹ̀ṣẹ̀ olúwa pa ẹ̀ṣẹ̀ rán nínú ayé wa pa ẹ̀ṣẹ̀ rán pa ẹ̀dá ẹ̀ṣẹ̀ rán pa ẹ̀dá ẹ̀ṣẹ̀ rán pa ẹ̀dá ẹ̀ṣẹ̀ rán kristi olúwa wá a gbàdúrà a ó sọ fọ́nà òpó kó wá tàn mọ́lẹ̀ sínú ayé wa kó wá tan ìmọ́lẹ̀ sínú ọkàn wa tó bá ní bobi kíbi tí òkùnkùn bá farapamọ́ sí yes pé kọ́lọ́run kó tú àṣírí òkùnkùn kó bà iṣẹ́ òkùnkùn jẹ́nu ayé wa àdúrà lórúkọ Jésù lórúkọ Jésù ọlọ́run ẹ̀mí máa tàbálẹ̀ tàbálẹ̀ dé ìsàn tàbálẹ̀ sínú ọkàn mi tàbálẹ̀ sínú ayé mi tàbálẹ̀ sínú ayé ẹnì kọ̀ọ̀kan wa olúwa tàbálẹ̀ olúwa tàbálẹ̀ olúwa tàbálẹ̀ olúwa tàbálẹ̀ tó bá ní gbogbo bí kíbi tí òkun bá farapamọ́ sí olúwa baṣẹ́ òkùnkùn yẹn olúwa tú àṣírí òkùnkùn lórúkọ dé ìsàn olúwa tú àṣírí òkùnkùn olúwa tú àṣírí nínú àjò wa tú àṣírí òkùnkùn tàbálẹ̀ tàbálẹ̀ yakuria kapailia kasindi kapolia olúwa tàbálẹ̀ yíwá ká olúwa tàbálẹ̀ sínú ọkàn wa olúwa tàbálẹ̀ sínú ayé wa olúwa tàbálẹ̀ olúwa baṣẹ́ òkùnkùn y jẹ́ olúwa bá ṣe òkùnkùn jẹ́ olúwa bá ṣe òkùnkùn jẹ́ olúwa bá ṣe òkùnkùn jẹ́ olúwa bá ṣe òkùnkùn jẹ́ olúwa bá ṣe òkùnkùn jẹ́ olúwa pa ṣe òkùnkùn rẹ́ olúwa bá ṣe òkùnkùn jẹ́ bàbá jésù bá ṣe òkùnkùn jẹ́ nínú ayé wa nínú iṣẹ́ wa nínú ìdílé wa bá ṣe òkùnkùn jẹ́ jésù bá ṣe òkùnkùn jẹ́ jésù kristi olúwa wa àgbàdua àsọfọ́nà pẹ̀lú àtúbádé gbogbo agbára tí àwọn ọ̀tá ń lò láti máa fi gbógun tì gbogbo agbára ìwé ni agbára egbò ni agbára tírà ni agbára àṣàsí ni agbára àránsí ni agbára àwọn àjẹ́ ni ẹja sọ fọlọ́nkọlọ́run kó bàjẹ́ gbogbo abárakábára tí wọ́n ń lò lórí ayé wa lórí iṣẹ́ wa lórí àwọn ọmọ wa ẹja gbàdúrà pé olúwa fẹ̀jẹ̀ rẹ bàjẹ́ ẹ̀jẹ̀ jésù bà gbogbo abára òkùnkùn jẹ́ lórí ayé mi ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa bàjẹ́ kalima aikọ́dà haliama sindali kapolima safajidia ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀jẹ̀ jésù gbogbo abára àfọ̀ṣẹ gbogbo abára àránṣẹ́ gbogbo abára gbogbo abára kábára ètí àwọn ọ̀tá ń lò láti máa fi gbógun tì wá láti máa fi yọ wá lẹ́nà lórúkọ jésù olùwàjọ́ bàjẹ́ ètò fi gbógun ti ọmọ wa ètò fi gbógun ti aya ètò fi gbógun ti iṣẹ́ wa ètò fi gbógun ti ìdílé wa lórúkọ jésù kristi olùwàjọ́ bàjẹ́ dẹ́kítọ̀ bàjẹ́ dẹ́kítọ̀ bàjẹ́ dẹ́kítọ̀ bàjẹ́ dẹ́kítọ̀ bàjẹ́ dẹ́kítọ̀ bàjẹ́ olúwa bàjẹ́ gbogbo ọ̀fà ibi tí wọ́n ń ta olúwa ti jáde lára wa gbogbo abárakábára gbogbo abára òkùnkùn lórúkọ jésù kristi ẹ máa gbiná sọnà olúwàjò pinná olúwàjò pinná olúwàjò pinná olúwàjò pinná ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀jẹ̀ jésù bàjẹ́ eliaka paliaka sídìka polima sàfàjìdìá eyelekepedeli ka masudiagadahalia olùwàjò bàjẹ́ olùwàjò bàjẹ́ ètò wọn rì mọ́lẹ̀ gbogbo agbára tó ń fẹ́ sátẹ́gùn gbogbo agbára tó ń porúkọ wá sẹ́ lórúkọ jésù kristi olùwàjò bàjẹ́ ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀jẹ̀ jésù bàjẹ́ jésù kristi olúwa wa agbàdúrà àsọfọ́nà polúwa gbogbo èdè tí àwọn ọ̀tá yes olúwa bá mi jà gbogbo èdè tó fi di ọwọ́ mi pé kí n mọ́ bá fọ kí n mọ́ bá dá nǹkan rere ṣe pẹ̀lú ọwọ́ mi gbogbo ènìtàn fi di ọwọ́ ìbùkún mi olúwa fi náà jàdánù ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá dé gbogbo èdè táwọn ọ̀tá fi di ọwọ́ ìbùkún wa olúwa jàdánù ẹ̀mí máa jádànà olúwa jádànà lórúkọ jésù gbogbo èdè tán fi di ọwọ́ wa tàbí ká mọ̀ bá dá nǹkan rẹ̀ ṣe láyẹ̀ lórúkọ jésù olúwa jádànà kàpálímà sindali kàpó sàfà jùdíà ètò fi di ọwọ́ ọmọ wa ètò fi di ọwọ́ ìyàwó wa ètò fi di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan náà ìdílé wa lórúkọ jésù gbogbo èdè tán fi di ọwọ́ wa olúwa jádànà ẹ̀mí máa ń jẹ́dànà lórúkọ jésù olúwa jẹ́dànà lórúkọ jésù olúwa jẹ́dànà lórúkọ jésù olúwa jẹ́dànà olúwa jẹ́dànà olúwa jẹ́dànà lórúkọ jésù ìdè kó máa já lórúkọ jésù ìdè kó máa já ìdè kó máa já ìdè máa ṣe rere ìdè máa tẹ̀síwájú ìdè máa dìde lórúkọ jésù olúwa finá jà olúwa finá jà olúwa finá jà olúwa finá jà sọwádìí tó bá ní gbogbo ọ̀fà òkùnkùn lára mi gbogbo ọ̀fà ogun lára mi ẹja gbà á olúwa ti jáde àwọn ọ̀fà tó ti inú ojú oorun wá yes ẹja sọ fọlọ olúwa ti jáde gbogbo ọ̀fà tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ lára mi lára lára ọmọ mi ọ̀fà tí wọ́n ta iṣẹ́ mi ọ̀fà tí wọ́n ta ìdílé mi olúwa ti jáde síbi kó o sì dá ọ̀fà náà padà síbi tó ti wá ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹ̀yin ọ̀fà òkùnkùn mo bẹ̀ yàn fàyè olúwa ń bá yín wí lórúkọ jésù ẹ máa jáde ẹ jáde lára ọmọ lára aya lára ṣe olúwa ti jáde ìwọ fọkùnkùn ìwọ fàyè olúwa bọ̀ mí lórúkọ jésù jáde lórúkọ jésù jáde lórúkọ jésù jáde jáde jáde lójú olójú àlá azikapa tunika polima sefo judea lórúkọ jésù ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ọ̀fọ̀ ogun jáde gbogbo ọ̀fọ̀ ayé lára wa gbogbo ọ̀fọ̀ òkun lára wa gbogbo ọ̀fọ̀ tá ìdílé lára wa lórúkọ jésù kìsì ẹ bá iná jáde àyàkúdà àlìkàpá sídìkàpọ̀lìà ẹ jáde ó yá jáde yá jáde yá lára mi lára ma lára yá lára ẹ̀gbà ó yá jáde yá jáde yá jáde yá jáde yá jáde yá jáde yá jáde yá jáde yá jáde yá jáde yá jáde yá jáde yá jáde yá olúwa tí ọ fa accident jáde olúwa tọ́ fi ogun jáde olúwa tọ́ fa gbogbo ọ̀fà kankan gbogbo ọfà tí wọ́n ta ẹnìkọ̀ọ̀kan wa ọfà tí wọ́n ta ayé wa ọfà tí wọ́n ta iṣẹ́ wa ọfà tí wọ́n ta gbogbo mọ́tò wa ọfà tí wọ́n ta irin nǹkan ìrìnsẹ̀ wa lórúkọ jésù ẹ bá iná jáde ẹ bá iná jáde àyàkúndé hailima síndíkà pólímà sọfọ jùdíà olúwa báyìí lórúkọ jésù kristi ẹ jáde jésù kristi olúwa wá jésù kristi olúwa wá a ó gbàdúrà so à ń sọ fọlọ́ pé olúwa tó bá dé gbogbo inákiná tí àwọn ọ̀tá ń dámọ́ mi olúwa bá mi fi ẹ̀jẹ̀ jésù pa gbogbo inákiná tí wọ́n ń dá iná iná ìjà iná iná iná iná iná ogun gbogbo iná àkóbá gbogbo iná ìsàn lára mi gbogbo iná kíná táwọn ọ̀tá ń dá mọ́ mi olúwa bá mi fi ẹ̀jẹ̀ rẹ pa ẹ̀jẹ̀ jésù pa iná ogun náà ayé mi ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwapá olúwapá olúwapá olúwapá kásídìkápólìà yálagabagadarubagasefo jìdìkápólìmásàfọ jìdìà gbogbo ológun gbogbo nẹ́dàmú lórúkọ jésù gbogbo ẹ̀yin náísà ẹ máa kú lórúkọ jésù olúwa panáísà olúwa panáísà olúwa panáísà gbogbo iná àkóbá gbogbo iná ìjà gbogbo iná ogun lára wa gbogbo gbogbo iná kíná èyí tí àwọn ọ̀tá ń dámọ́ wa lórúkọ jésù iná ayé lára wa iná ọ̀tá lára wa lórúkọ jésù kristi olúwa pa olúwa pa olúwa bá wa pa bàbá jésù bá wa pa bá wa pa paná ogun paná ọ̀tá paná ogun gbogbo iná ọ̀tẹ̀ olúwa paná ọ̀tẹ̀ olúwa paná ọ̀tẹ̀ olúwa paná ọ̀tẹ̀ àyàkùdá ilíkà pálí kàṣẹ́pọ̀ jírí kàpá paná ọ̀tẹ̀ dẹ́kítọ̀ paná ọ̀tẹ̀ gbogbo iná kíná táwọn ọ̀tá ń dámọ́ wa olúwa pa ẹ̀jẹ̀ jésù kó pa ẹ̀jẹ̀ jésù kó pa jésù kristi olúwa wá jésù kristi olúwa wá a gbàdúrà so a sọ fún náà pé olúwa tó bá dé gbogbo ìwékíwé tí àwọn ọ̀tá kọ nítorí mi ẹ wo tá a bá wo arákùnrin tó ń pè ní ùráyà ìyá ọkọ báṣíbà ẹ rí i pé nígbà tí dávidi fẹ́ kó bá ọkùnrin yẹn so lẹ́yìn ìgbà tó gba ìyàwó rẹ̀ tán ó wá ó wá ní kó ó ní kó lọ ó wá fi lẹ́tà rán pé kó lọ kó padà sójú ogun tó kọ́kọ́ ní kókó wá ó ní kó ó yìnbá jẹ́ láti ojú ogun ìyẹn wá ní pé ó ní òun ní lọ sílé ó ní òun ní lọ sílé Dáfídì fẹ́ ó fẹ́ tàn pé kó lọ sílé kan láti bá ìyàwó rẹ̀ lábàáṣepọ̀ so that oyún tí dávidi fúnyàwó rẹ̀ yóò lè tì sí lọ́rùn ìyẹn náà ò lọlé so ó wá kọ lẹ́tà sí ó kọ lẹ́tà fún ó ní kó mọ̀ lọ sí ojú ogun kó lọ fún joab joab ní captain ológun wọn ṣùgbà tó dójú ogun tí joab rí tó lẹ́tà yẹn tó kà á so dávidi wá kọ sínú lẹ́tà yẹn pé ẹ ti ẹ ti arákùnrin síbi tí ogun ti lé kẹ́sì withdraw ah ẹ jẹ́ gbàdúrà kò mọ̀ pé ìwé ikú wọn fún un ẹja sọ fún náà púpọ̀ tó bá ní gbogbo ìwékíwé gbogbo ìwé gbogbo ìwé ogun gbogbo ìwé eh, tíkẹ́ẹ̀tì gbogbo ìwé àkóbá gbogbo ìwé ẹjọ́ <laughs> olúwa fàyà gbogbo ìwé kíwé táwọn ọ̀tá kọ fún mi gbogbo ìwé kíwé tó ń kọrúkọ mi sí gbogbo ìwé obituary ẹ̀mẹ́ta lágbà o olúwa fàyà olúwa jókòó náà jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ìwé kíwé táwọn ọ̀tá kọ nípa wa tí wọ́n kọrúkọ wa sí gbogbo ìwé ẹjọ́ gbogbo ìwé ọlọ́pàá gbogbo ìwé ẹ̀wọ̀n gbogbo ìwé ogun lórúkọ ìwé tíkẹ́ẹ̀tì ìwé ìwé ìwé ẹjọ́ olúwa fàyà baba fàyà fàyà fàyà baba jésù fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà àìkọ́dá lima sindale kaposa for judea baba jésù fàyà fàyà fàyà fàyà fàyà fàyà fàyà fàyà fàyà fàyà fàyà alima sindali kapolima safajidia olúwa bá wa fàyà olúwa bá wa fàyà olúwa bá wa fàyà olúwa bá wa fàyà olúwa bá wa fàyà alagabatoko sindika polia yakota yali kapo sedeli kapo sefojidia lórúkọ jésù kristi ẹ̀mí mọ́ fàyà olúwa fàyà olúwa fàyà jésù kristi olúwa wá. so story yẹn wà ní ìwé ọba ìwé samuel kejì second samuel eleven from verse fourteen ejesareka láti verse fourteen oh, and in the morning it happened that david wrote a letter to joab and sent it by the hand of uriah and he wrote in the letter saying set uriah in the forefront of the hottest battle and retreat from him that he may be struck down and die ẹja tún gbà á olúwa gbogbo òwe kíwe táwọn ọ̀tá kọ lé mi lọ́wọ́ a ó gbà ó gbogbo ìwé àkóbá gbogbo gbogbo ìwé ìwé ìdádúró lẹ́nu iṣẹ́ gbogbo ìwé kíwé ìwé àkóbá ìwé tíkẹ́ẹ̀tì ni ìwé ìwé ẹjọ́ ni olúwa fàyà ìwé obituary olúwa fàyà ìwé kíwé tó kọrúkọ mi sí tó kọrúkọ ọmọ mi sí tó kọrúkọ orúkọ ìyàwó mi sí olúwa fàyà kó o fi iná sun ẹja gbàdúrà lórúkọ Jésù. Baba, fire, fire, fire, Baba, James, fire, fire, fire, fire, fire, fire, fire. all Olúwa fire, Olúwa fàwé ẹgbẹ́jà uh, ìwé ìwé ẹ̀wọ̀n ìwé ìwé ìwé ìwé gbèsè ìwé gbèsè ìwé ìwé ìwé ìjákulẹ̀ ìwé failure tán kọrúkọ wá sí tán kọrúkọ ọmọ wá sí tán kọrúkọ aya sí lórúkọ Jésù Olúwa jọ̀ọ́ gbiná gbogbo ìwé kíwèé ẹ máa gbiná lórúkọ Jésù ẹ máa gbiná. I call àìkọ́dà àìlèmá sindali kapali abasafajiri kapa olúwa fàyà fire, àkóbá fire, fire, jẹ́yìísọ fàyà fàyà fire, fire, fire, fire, fire, yà fàwé ẹkú yà fàwé ẹbùtárì yà fàwé ẹbùtárì yà fàwé ẹbùtárì yà fàwé ẹbùtárì yà fàwé ẹbùtárì yà fàwé ẹbùtárì yà fàwé ogun yà fàwé ogun yà gbogbo òwe kíwe etí wọn kọ orúkọ wa sí tán fire, orúkọ ẹ̀gbọ́n orúkọ àbúrò tán kọ orúkọ ọmọ ọmọ wa orúkọ orúkọ aya wa orúkọ ọkọ lórúkọ jésù olúwa fàyà olúwa dógbìnà àìs sindalika pọ̀sẹ́pọ̀ jíde olúwa fàyà fàyà fàyà dẹ́tò fire, dẹ́tò fàyà dẹ́tò fire. aliaba sindalika pọ́límà sàpà jíde olúwa jọ bínà ẹ̀bí má jọ bínà jésù kristi olúwa wá mélèé bá lọ mélèé bá lọ mélèé bá lọ ọ̀tá mi ni ó bá gbogbo ẹrù bànújẹ́ tọ́ta di kalẹ̀ mélèé bá lọ tá mi ní ó bá lọ á tún gbangba kẹta olúwa fàwé ẹjọ́ yá gbogbo òwékìwé ìwé àkóbá ìwé ẹjọ́ ìwé ásídẹ́ǹtì ìwé àìsàn ah olúwa jọ bàbá jésù ìwékíwé tán kọrúkọ ọmọ mi sí tán kọrúkọ orúkọ aya orúkọ ọkọ orúkọ ìdílé wa lórúkọ jésù olúwa fínájọ olúwa fàyà ẹja tún gbangba kẹta àdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run tó kọ́ nípa àti agbára gbogbo ìwé kíwé tí wọ́n kọ́ nípa tiwa olúwa finájọ olúwa finájọ olúwa finájọ olúwa finájọ jó fàyà jó fàyà jó fàyà jó fàyà jó fàyà jó fàyà evil letter satanic letter masakatayalagabaku sidikapa ah olúwa fàyà ìwé ìwé ìdádúró lẹ́nu iṣẹ́ ìwé ogun ìwé ìwé ìwé wàhálà ti ìdààmú ìwé ẹjọ́ lórúkọ Jésù olúwa jọ̀ọ́ bínà ọlọ́run àwọn ọmọ ogun ọlọ́run àwọn ọmọ ogun olúwa fàyà jọbìnà ìwé tíkẹ́tì ọlọ́pàá olúwa jọbìnà ìwé gbèsè ìwé ìwé ìjákulẹ̀ ìwé ìjákulẹ̀ ó yá bìnà bìnà bìnà fàyà fàwé ìjákulẹ̀ yá fàwé ìjákulẹ̀ yá ìwé pẹ́yọ̀ ètò kan fáwọn ọmọ wa ètò kọlùkọ wa sí lórúkọ jésù olúwa jọbìnà ẹ̀bí mọ́ fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà àyàgódà halima síndikapolia ekapatukada halima sídìà olúwa jọbìnà jésù kristi olúwa wá àgbàdua sọ fọlọpọ olúwa gbogbo ìwé ayọ̀ tí mò ń retí olúwa jọ tẹ̀mí lọ́wọ́ kí oṣù yóò tó kolẹ̀ ẹja gbà ẹja gbà ìwé ayọ̀ wa olúwa gbogbo ìwé ayọ̀ mi tó há olúwa bá ń bá jáde ẹ̀mí mọ́jọ́ tẹ̀mí lọ́wọ́ ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ìwé ayọ̀ wa tá ń retí ètò há lórúkọ jésù kristi olùwàjò tẹ̀ wá lọ́wọ́ àjò tẹ̀ wá lọ́wọ́ àjò tẹ̀ wá lọ́wọ́ àjẹ́ ìṣòjò tẹ̀ wá lọ́wọ́ àjẹ́ ìṣòjò tẹ̀ wá lọ́wọ́ àjẹ́ ìṣòjò tẹ̀ wá lọ́wọ́ olùwàjà gbalẹ́ta àyà olùwàjà gbàwé àyà olùwàjà gbalẹ́ta àyà olùwàjà gbàwé àyà olùwàjà gbalẹ́ta àyà lórúkọ Jésù jágbàwé àyà jágbalẹ́ta àyà ìwé ayé wa tó wá lórúkọ Jésù ìwé ìgbéga wa ìwé ìgbéga ìwé iṣẹ́ ìwé ayọ̀ ìwé ìwé ìyanu lórúkọ Jésù olúwa tẹwà jọ tẹwà lọ́wọ́ jọ tẹwà lọ́wọ́ jọ tẹwà lọ́wọ́ lórúkọ jésù jọ tẹwà lọ́wọ́ lórúkọ jésù jọ tẹ ẹjá gbà ẹjá gbà àìlímà sindali kapolima safa jidia eyele kepede koromo sindi kapolima safa jidi kapalia ekepede helima sindi kapa ìwà yẹwà tó ha lórúkọ jésù olúwa bàjáde jésù olúwa wà ẹ̀mẹ́ta làwọn tún gbà yẹn náà agbúlọgbà wíwá yọ àgbúrò gbalẹ́ta ẹja tó gbà á ìwé ayọ̀ mi tó á á á olúwa gbà fún mi ìwé ayọ̀ mi tó há ìwé iṣẹ́ tó há ìwé ìwé ìgbéga tó há àwọn lẹ́tà ayọ̀ tó há bàbá jésù jọ bá mi gbà gbà fún mi olúwa ẹjẹ́ àtúgbà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ìwé ayọ̀ wa tó há níbikíbi tó bá há sí olúwa gbà olúwa gbà olúwa gbà olúwa gbà gbà fún wa gbàgbé ayọ̀ wa ìwé àṣeyọrí ìwé ìgbéga sàtífíkẹ́tì wa tó há lórúkọ jésù sàtífíkẹ́tì iṣẹ́ tó há sàtífíkẹ́tì iṣẹ́ tó há lórúkọ jésù kristi olúwa bàjáde scholarship fáwọn ọmọ wa olúwa bàjáde olúwa bàjáde olúwa bàjáde olúwa ìwé iṣẹ́ tó wà lórúkọ jésù ìwé ìgbèlú gan tó wà fáwọn tó ń wá ìwé ìgbèlú ìwé ìgbèlú tó wà á ah! olúwa jọ gbàjáde gbàjáde gbàjáde gbàjáde gbàjáde déjò gbàjáde déjò gbàjáde aliaba sindali kapoli aba safajidia olúwa bá gbọ́n jáde olúwa gbàwé àṣeyọrí jáde jágba lẹ́tà àṣeyọrí jágba lẹ́tà gbéga jẹ́ta lẹ́tà gbéga jágba lẹ́tà gbéga jẹ́ka gbàwé ayọ̀ jẹ́ka gbàwé ayọ̀ jẹ́ka gbàwé ayọ̀ jẹ́ka gbàwé ayọ̀ lórúkọ jésù jágbàwé ayọ̀ jágbàwé ayọ̀ ìwé ayọ̀ mi tó dẹ̀ ìwé ayọ̀ wa tó dẹ̀ jésù kristi olúwa wá a tún gbà mo ti gba lẹ́tà ayọ̀ mo ti gba lẹ́tà ayọ̀ yes mo ti gba lẹ́tà ayọ̀ ìwé ọ̀fọ̀ mi ó ti fàya mo ti gba lẹ́tà ayọ̀ yes àti gba lẹ́tà yọ àti gba lẹ́tà yọ ìwé ọ̀fọ̀ wa ó ti fàyà àti gba lẹ́tà yọ yes àti gba lẹ́tà yọ àti gba lẹ́tà yọ ìwé ọ̀fọ̀ wa ó ti fàyà àtúgbà olúwa jẹ́ ń gbàwé ayọ̀ ah, ah. jẹ́ ń gbàwé ayọ̀ nípa tẹ̀mí jẹ́ ìwé congratulation yes ìwé congratulation ìwé àṣeyọrí pé o o o o o o ṣàṣeyọrí o o o ah ìwé ìgbéga ẹja gbà ìwé contract tuntun ah ìwé kọ́ńtrátì tuntun bàbá jésù jọ filébi lọ́wọ́ olúwa ẹjẹ́ tún gbà lórúkọ jésù lórúkọ jésù. bàbá ìwé iṣẹ́ tuntun àìlíà kàpá ìlímọ̀ sínfò jírí kàpá alágabagada ha àìkọ́dà lima sindali kapolima safajidia bàbá ìwọ ni ìgbẹ́kẹ̀lé wa ìwọ ni ìgbẹ́kẹ̀lé wa ìwọ la gbẹ́kẹ̀lé jágbàwé ayọ̀ ìwé iṣẹ́ tuntun olúwa fi lé wa lọ́wọ́ ìwé ìwé ìgbèlú fáwọn tó ń wá ìwé ìgbèlú bàbá ọyà àwọn tó ń wá ọyà gbà ẹgbà azika patulika sidika polika sefojidea bàbá jágbalẹ́ta ayọ̀ jágbalẹ́ta ayọ̀ jágba ìwé àṣeyọrí ìwé àṣeyọrí ńlá lórúkọ jésù kìsì olúwa fi lé ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ jágbọ́ lẹ́tà ayọ̀ jágbàwé ayọ̀ jágbàwé ayọ̀ jágbàwé ayọ̀ jágbàwé ayọ̀ sàtífíkẹ́tì wa tó ah, olúwa gbà fún wa jésù kristi olúwa wa àwọn gbàdúrà pé olúwa gbogbo ọkọ tó dá mi dúró ọwọ́ alágbára tó dá mi dúró ọwọ́ ọ̀tá tó dá mi dúró olúwa bá ń bẹ̀ dànù ẹ jẹ́ lórúkọ jẹ́jìtọ̀ lórúkọ jẹ́jìtọ̀ lórúkọ jẹ́jìtọ̀ lórúkọ jẹ́sùn gbogbo ọkọ̀ tó dá tó dá ayé wa dúró tó dá iṣẹ́ wa dúró tó dá ògo wa dúró tó dá ọmọ wa dúró lórúkọ jẹ́sùn olúwa bẹ́dàdà jẹ́jìtọ̀ bẹ́dàdà jẹ́jìtọ̀ bẹ́dàdà olúwa bẹ́dàdà bẹ́dàdà jẹ́jìtọ̀ bẹ́dàdà jẹ́jìtọ̀ bẹ́dàdà jẹ́jìtọ̀ bẹ́dàdà jẹ́jìtọ̀ bẹ́dàdà jẹ́jìtọ̀ bẹ́dàdà olúwa bẹ́dàdà bẹ́nidà bẹ́nidà bẹ́nidà bẹ́nidà bẹ́nidà bẹ́nidà jẹ́jìtọ̀ bẹ́nidà ọwọ́ tó ń rìn wá mọ́lẹ̀ ọwọ́ tó dá ayé wa dúró tó dá iṣẹ́ wa dúró tó dá ògo wa dúró olúwa jó gbiná jó gbẹ dànà jó gbẹ dànà jó ra dànà jó gbẹ dànà ọwọ́ ayé lára wa olúwa gé dànà ọwọ́ ọ̀tá lára wa olúwa gé dànà ọwọ́ òkùnkùn lára wa olúwa gé dànà ọwọ́ tó dá ayé wa dúró olúwa gé dànà bàbá jésù gé ọwọ́ náà dànà gé ọwọ́ náà dànà gé ọwọ́ náà dànà ọwọ́ náà jó gbiná ọwọ́ àwọn ọ̀tá ọwọ́ àwọn ènìyàn kà lára wa lórúkọ jésù olúwa jó gbiná olúwàjọ́ gbiná alága ọwọ́ ọ̀tálára wa olúwàjọ́ gbiná sọ̀nà gbogbo ọwọ́ kọ́wọ́ ọwọ́ tó ń bògo wa mọ́lẹ̀ ọwọ́ tó bo ayé wa mọ́lẹ̀ olúwa gèdìdà e olúwa gèdànà e olúwa gèdànà e ọwọ́ kọ́wọ́ lára wa ọwọ́ ìsàn ọwọ́ ogun ọwọ́ ogun lára wa àyàkúndíàbà sìnìkàpọ̀lìà èyèkédíàbà sìndánìkàpà olúwàjọ́ gbiná olúwàjọ́ gbiná ọwọ́ tó ń yọ ayé mi lẹ́nu ọwọ́ tó ń yọ iṣẹ́ mi lẹ́nu ọwọ́ tó ń yọ ọmọ olùwàjọ gbiná olùwàjọ gbiná olùwàjọ gbiná ọwọ́ tó dá mi dọ olúwa gẹdànà ọwọ́ tó dá yé mi dọ olúwa gẹdànà ọwọ́ àwọn ènìyàn kàlára mi olúwa gẹdànà ọwọ́ àwọn ènìyàn kàlára yìí kọ̀ọ̀kan wá lórúkọ jésù olúwa gẹdànà olúwa gẹdànà jésù kristi olúwa wa àtúgbà ọwọ́ tó bo ògo mi mọ́lẹ̀ ọwọ́ tó bo ògo ẹnì kọ̀ọ̀kan wa mọ́lẹ̀ olúwa olúwa ṣì dànù olúwa gé dànù ọwọ́ náà jọ gbẹ dànù ẹja tún gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù tó bá dé gbogbo wọ́kọ́wọ́ tó bọ́ ayé wa mọ́lẹ̀ tó bọ̀ ògùn wa mọ́lẹ̀ ọwọ́ náà jọ gbẹ jọ gbẹ dànù olúwa gé olúwa gé olúwa gé ayakundia kapusindia ekete rumbia aikoda hailia kapasida hailia makudi hailia yakudia basefojini kapolima sefojindia dógbiná dógbiná déyìísà dógbiná déyìísà dógbiná ọwọ́ ayé dógbiná ọwọ́ ogun dógbiná ọwọ́ ọ̀tá lára wa ọ̀yà dógbiná déyìísà dógbiná ọwọ́ tó bo ògùn ayé mi mọ́lẹ̀ alẹ́ kápákú sèndélì kápálíà ọwọ́ kọ́wọ́ tó yọ ẹnì kọ̀ọ̀kan wa lẹ́nu inú wa olúwa dógbiná olúwa bẹ̀dànà olúwa bẹ̀dànà olúwa bẹ̀dànà aliaba sindalia ekede kudalia makudi besedia katulia basidia yakudi kepedia olúwa dógbiná sọ̀rọ̀ jésù olúwa wá àtúgbàǹgbà kẹta ẹjẹ àtúnsọ fọlọ́n pé olúwa mú ọwọ́ àwọn ènìyàn kà kúrò lára mi jẹjẹ mi bá àwọn ẹlòmíì gan tó bá ṣàìsàn wá ní ah, ah, owó ayé ti wà lára rẹ yes ẹlòmíì wá ní ara àwọn dókítà mi gan ní nàìjíríà so tẹ pé wọn wá ní àwọn ò lè treat kéèsì pé ẹ dá padà ẹ jẹ́ gbàdúrà ọwọ́ àwọn ènìyàn kà lára mi ọwọ́ àwọn ọ̀tá ìdílé lára mi tí ò jẹ́ ń tẹ̀síwájú tí ò jẹ́ ń rìn jìnnà tí ń fà mí sẹ́yìn tó dá mi dúró olúwa bá ń gbèjà ní ẹjẹ́ tó gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù ọwọ́ àwọn ènìyàn kà lára wa ọwọ́ tí ń fa ayé wa sẹ́yìn ọwọ́ tí ń fa ògo wa sẹ́yìn ọwọ́ tí ò já tẹ̀síwájú ọwọ́ tí ò já rìn jìnnà lórúkọ Jésù olúwa gbèjà náà lára ọmọ wa lára ìyàwó wa lára iṣẹ́ wa gbogbo ẹ̀yọ́ wọ́kọ́ wa lórúkọ olúwa jẹ̀dànà jadana jadana jadana jadana jadana jason ayakodalikapadailia mesukada mekuda bidia mekuda bidia mekudikadaha yakode lepra kasudahalia yakudibehelia olúwagédàna olúwagédàna olúwagédàna olúwagédàna olúwagédàna olúwagédàna olúwagédàna olúwagédàna olúwagédàna olúwagédàna olúwagédàna olúwagédàna olúwagédàna ọwọ́ kọ́wọ́ tí ń yọ iṣẹ́ wa lẹ́nu ọwọ́ àwọn ènìyàn ká ọwọ́ àwọn ọ̀tá ọ̀tá ìdílé tí ń rin ní mọ́lẹ̀ tí ń tẹ ní mọ́lẹ̀ olúwa bá yín wí lórúkọ jésù idà iná kó gèdànà finá gèdànà jésù kristi olúwa wá ẹjẹ́ gbàdúrà ẹjẹ́ sọ olúwa jẹ́ kí iná mi mọ́ wọnú mi lọ yes olúwa dá iná agbára sínú mi tí ó jó gbogbo ayé mi run ẹjẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa dá iná agbára dá iná agbára sínú wa iná agbára tí ó jó gbogbo ayé wa run dànù olúwa dá sínú wa dá iná agbára sínú ayé àwọn ọmọ wa dá iná agbára sínú ayé ìyàwó wa dá iná agbára dá iná agbára lọ́nu ẹ̀mí mímọ́ ò dá iná agbára dá iná agbára dá iná agbára sínú ayé wa dá iná agbára ọlọ́run ọlọ́run alágbára iná mímá jó máa jọ jó máa jọ jó máa jọ jó máa jọ jó máa jọ jó máa jà iná agbára tí ó jó gbogbo ayé wa run iná agbára tí ó jó àìsàn wa run iná agbára tí ó jó àrùn run iná agbára tí ó jó gbogbo ìṣòro lórúkọ jésù dá iná agbára ẹ̀mí wọnú wa lọ ẹ̀mí wọnú wa ẹ̀mí wọnú wa lọ jésù kristi olúwa wa. tomorrow. Oh yeah. Hold your head, hold your head. You will leave where you are standing. Go and sing it to the ears of at least seven people. Are you ready? Let me say how they praise. Now God I the praise. Oh. Yeah. say I not pray, to God I be say I dey grace, na my God I dey praise oh. No be say I dey grace, Jesus ni mo praise oh. No be say I God I My God I dey praise o. Ó yá fi sọ ní mọ̀ sáré sọ pé ìgbà yìí lọ́la mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ìgbà yìí lọ́la mi ṣẹ̀ṣẹ̀ bìbí. Ìgbà yìí lọ́la mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ìlàlá ila jẹjẹ bí yìlú. ìgbà yìí ila bí ṣẹ̀ṣẹ̀ wẹ̀rẹ̀ ìgbà yìí lọ́la o.